hi everyone welcome to my channel eɖɔ fitɛ mi te. mito trɔmɛ gã kun ɖe kpetɔ ɖeka àlàáfíà sí xɔmɛ. inú gbogbo ìjà tó máa ń ṣe tán. kpetɔ ɖeka. òòṣà tó máa ń pè ní tán. ok òòṣà tó ń pè ní tán. Eh. kí ni tán yẹn òòṣà kí ló jẹ. Hmm, àwa tán ya irin síbẹ̀ iye irin wà fún irin irin elephant eɖɔ mimɔ ɖɔ yede ele fɔdo fi ete ete ete. wo wọlé wòdúró tán. ó ní fún agbára o ó wọ́n gblé. ó ní agbára o sànà mi. so àwọn òrìṣà tán tó wà lókè kí a ìkápá àwọn pọ̀ nìyàwó. eɖɔ fòdú de tó un'idea, sai di cui Gudrun le suppone. Gudrun le suppone quelli. Credo, con bẹ àwọn ìṣà yẹn ó sì tó pọ̀. So kí wọ́n máa ń wọnú bíbá yìí ni àbí kí wọ́n máa ṣe é. Ẹ̀dọ̀ yìí ni lọ bí ó fún ẹ̀rọ àbí ẹ̀dẹ̀ mi ò bí ó. Ẹ̀yin náà mi já wà sọ́dọ̀ mìíràn bí ẹ bẹ̀. Wọ́n ní pé kí wọ́n bá fẹ́. Fòdúrà pa para fìdí sí àyín lórí ẹ̀yìn tó máa yẹn. Wọ́n ní pé kí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa ń wọ bẹ̀ mẹ́ òòṣà náà gangan ibi tó jókòó sí ni. Tó wà lọ bẹ̀yẹn kò sí nǹkan tó pọ̀ tó fẹ́ sọ fún wa nínú kò sí nǹkan tó pọ̀ tó fẹ́ sọ fún wa. òrìṣà ẹ̀ ó dàbí pé àwọn òbí sì wà ń bẹ̀ òrìṣà tá máa ń jẹ ó wà ń bẹ̀ kí wọ́n sọ. kí ni kí ni wọ́n lè sọ fún wa nípa bí wọ́n ṣe máa báwo ni wọ́n ṣe máa ń tọ òrìṣà nígbà báwo ni wọ́n ṣe ń ṣiṣẹ́ yìí. fídọ̀ nàyé náà ló nàmínà sẹ̀bù ọdúnlọ́gbọ̀n tó fi tó kọ́ ẹ̀ vodunlɔ tofi emlɔ zã le vofi bisiwɛ nɔ zã gblo lɔ ehe lɔ wúwo ẹgbẹ́ mi náà sáwọn ọmọ kejì yẹn débi náà sáwọn fi lọ́jà yìí. káwọn máa ń lo bí báyìí nìyẹn. wúwo ẹnu sàn mílíọ̀nù yìí lọ gbúrò bìsí wúwo ẹnu sàn. nane atɔlɔwɛ abi koko awo. ɛdɔ yɛ pɛlɛ edzro mi n'o kan bi yɔ yɛ mi jan sɔn sɔn yɛ nebi nemi na nebi mi na yi dɛ. onípe tí wọn bá fẹ́ bẹ̀ níṣẹ́ na wọn gbèrè iye tó fẹ́ iye tó fẹ́. ẹni tí wọ́n máa ń sọ̀rọ̀ ni àbí akọ̀wé báwo la ṣe máa ń. wọn èyí lọ inú ọdọ kó wẹ àbí nàmẹ. vòdúrà mọ̀ dọ̀hó àfẹ̀mídúrà kà ó bíẹ̀ mímídúrà kà ó bíẹ̀ dé. ó ní pé òbí náà làwọn fi máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ fún ọ. ok wọn á fọ òbí òkè òbí náà máa fi ń béèrè lọ́wọ́. òbí náà fi ń béèrè lọ́wọ́. òrìṣà ṣé omi arí omi wà káàkiri káàkiri ṣé òrìṣà omi Pedro, même aussi to filet pour est-ce que Vaudou là aussi si Euh aussi si Vaudou eh. èyí bi si lo ne. parfum poudre e vo ni lo san yan. Ó ní pé omi ni máa ń lò so tí wọ́n bá fẹ́ ṣe òrìṣà yẹn omi àti lavender nǹkan tá máa ń lò àti e, powder nǹkan tá máa ń lò. Ṣé bíbá ìlànà ti máa ń wẹ̀ fún àwọn èèyàn ní àbí 呢個書呢個書係面我老那咪嚟啲，面我老那咪嚟啲嘅。面我老那咪嚟啲，呢度咪嚟啲人標，扶到咪面那石頭咧。èyí wá fi yàn bí ọgbẹ ìfi wúlò àìsàn àwọn ọmọ ilé àwọn tó fi apá mi fi lè yàn láwọn ẹdẹ. ó ní pé káwọn èèyàn bá fẹ́ wá síbi báyìí rèsí ilé òòṣà náà wọ́n lọ wọ́n lọ wẹ̀ fún náà pé kó tó wá síbi ìbàdàn wa kò sí mọ́. so báwo ni wọ́n ṣe máa ń ṣàdúrà yìí máa fi ṣe. ẹ̀dọ̀ ọ̀nà mi ò kò dẹ́ lọ́kàn níbi yàrá. ní mi wá o yanko dɛnɛ minɛn dɔ ago bɛ salamu aleykum amin aleykum ayi sara fi minɛn yɛrɛ sɔn yɛ. wọ́n ní pé tí wọ́n bá fẹ́ wọ́n bá fẹ́ kí wọ́n bá fẹ́ bá a sọ̀rọ̀ bí wọ́n ti ṣe máa ń bá a sọ̀rọ̀ náà salamu aleykum ní àwọn so ṣé òrìṣà yẹn gbọ́ lárúbáwá ni arabic nítorí arabic ni wọ́n sọ yẹn. ẹ̀dọ̀ òdúrọ̀ mm. èsì ègbèdé ni dóyìn rẹ̀. Mm ògbẹ́ni lọ òwẹ̀nà sọ̀dọ̀ fòótún lọ mẹ̀ẹ́ sí àlọ́ mẹ̀ẹ́ gbọ̀n tó wá haúsá rẹ̀. ó ní òrìṣà yẹn ọwọ́ ẹni tó kú ò tó fi wá pé aláwùsá ni elédè aláwùsá. Hmm, elédè aláwùsá lẹni tó mú òrìṣà yẹn wá sí ìlú yìí olo ewa ewa wa bẹ. wẹ vodunɔ do wa ọmọdé kó do mọ wusi alɔ mɛ tɔnsɔn awusa wɛ. ó ní kó ala ɛ ala ɛ tó kó nílẹ̀ awusa ló ń wo ìṣàyẹ̀ wa lẹ́nu ló fi ń ṣe ìṣàyẹ̀. o gbọ̀n fi dẹ̀ kó mɛsí alɔ mɛ gbọ̀n rẹ. ẹni tó jẹ́ àwọn awusa fẹ́ẹ́ wá gbé níbí ló ń wo ìṣàyẹ̀ wa. kì í ṣe ní benin nìkan o ní káàkiri gbogbo ó ní gbogbo republic. kódà

okay. eh, no, Monday Monday pẹ̀lú eh, eh, lundi vendredi vendredi Monday pẹ̀lú ìjọ eh, ìjọ alamisi wọn yìí ṣiṣẹ́ nígbà yìí. ẹnì kan wá káàkiri ní orí kan ní ká est-ce que tofu les mexicain est-ce que mexicain les a tout que nous mettons du nous elle m'a de ne ma fi ẹ yi ne ma ya yi mi fana bi o ma bẹrẹ. ẹ yà ẹ mi pe mẹni ti bi. fi awọ ọsàfìdì báyìí secret and gbasafo ní ọ̀tọ̀ ìfi. ó ní pé ibẹ̀ igbó dàbí igbó ìgbòrò ìgbòrò ẹ pé kì ẹni kì í ṣe gbogbo ìgbòrò ló lè wọ bẹ́ẹ̀. oyè oyè oyè oyè oyè ẹ ti kọ́ sọ̀rọ̀ fotona se àpò mẹ́rin yẹn àpò ìtàn xɔ ìtàn mẹ di àpò ìtàn mẹ. ó ní òòṣà yẹn ilé ẹ̀ nìyẹn ibi tí a. isẹ kọfọ bi o. e ma gbẹdẹ ayi ma. sẹ kọsọ kọfọ bi. So tẹ́lá ti sọ pé sàlámà lè kó kí ló máa kí ló máa wá sọ when you say ẹ sọ pé tó máa sọ pé sàlámà lè kó wà lè kó sàlámà sàlámà kí ni wọ́n máa máa sọ lé kí ló máa ṣẹlẹ̀. tẹ́lọ̀ ní ìwọ̀n sì dógbe mọ́kọ̀ náà hmm. pé tẹ́lẹ̀ ìyálẹ̀ wá tẹ̀lé tó jí. Tumi mi yɔn dɔ ago ago bɛ salamu aleykum amin aleykum mayi sara serew di na ba seere seere di na ba perepere di na ba kun ne b'a ye fo oligiligi awusagodu egɔgɔsɔmi akpega akpeletɔmega kesoleme ayigbãmbefio azitɔ wutɔ botɔ wutɔ kɔkɔ papa o yimenyime o nyamanyama o eyãntɔ eyantia etrɔ ahamanu koto kun kadzawala avidi de kpadzi hãɖiɖa xome efila wona etan barabara nɔ misi kanyi zonɔglo ayatɔ ekankan kokokoko kankan okusereke tɔsereke aseneta adzaliwo avuntɔmusira avundu jɛngɛlɛn bo ye soliviana soliviana wa soliviana na wuli soliviana soko sara soliviana tɔrɔmɛ gan kun de yɔrɔwe ɲɛmɛlɛ le yɔrɔwe mímlẹ tɔni yɛ ko kó de mi yɔ mi na dɔn so mi fɔ n yɛ. ɛri bó ti ṣe kí orí kì í òrìṣà yẹn so ìgbà tó bá kí orí kì í yẹn délẹ̀ á wá ní a èmi lágbájá ni mo ni mo ń pè yẹ. àwa ṣe nǹkan tó yẹ kó ṣe. àwa ṣe nǹkan tó fẹ́ yẹ kó ṣe. ok ẹ ṣe so ìyẹn máa ti máa ti yé wa báyà ṣé o ti tán báyà. ẹnà ẹnà ẹbọ àbí lẹfọ pé mo rò pọ. ẹ òfìyétọ̀ tó fi. ó ní pé ọmọ òòṣà yẹn sùn abẹ. lọ́kì ẹni kan fi ọwọ́ ọmọ òòṣà yẹn náà. èyí yọ̀ ju wọ ìṣàyà àwọn tó ń ṣe ìṣàyà wọn yẹ fẹ́ bí wọ́n. àwọn tí wọ́n ń sin òòṣà yẹn sínú ọgbọ̀n ètò àwọn ọdọ àtẹ̀wé tí wọ́n lẹ̀ sábà ti rí ká. so pàṣẹ olójèrú tí wọ́n máa ń wọ̀ tí wọ́n máa fi ń wá bíbá. olójàrú tí wọ́n máa ń wọ̀. ok ẹ jẹ́ kí wọ́n sọ. ok kí ló kí ló lè báyìí. e dọ̀ e ta iye yìí. Fotunde tó dọ́rọ́ òfìyé tán níyì. ó ní òòṣà tó wà lọ́hùn ọmọ rẹ̀. e yàn yìí lọ bá ń gere wọn náà pọ ọmọ máa ń pè ní bangere. bangere kìtì jágbà. orúkọ àwọn. bangere. mẹ́yọ̀ wọ wọ mọ̀fà wọ àdájẹ́ wọ̀ nọ̀nà. wọ́n ní pé òun kì í ro kì í tutù pé alágídí ni. wọ́n ní ìyá zanzan máa togodo ó ní pé tí wọn bá fẹ́ bẹṣẹ. wàsán náà wàsán pẹrẹsì pẹrẹsì mẹ́rin wàsán. tí wọn bá fẹ́ dáhùn dáhùn fẹ́ dáhùn hmm. tó fẹ́ kíṣẹ́ yẹn náà dáhùn kíákíá dáhùn kíákíá òun náà máa ń bẹ̀. ó sínú zan goro lọ bùrọ̀ zan àlè lọ bùrọ̀ zan àtàjìn léyàn. wọ́n ní pé òun ó máa ń lo obì àti efun òun ni mo pẹ̀lú ọtí gin gin ẹ̀ta máa ń hmm, hmm, lo ṣínà òun lo òun máa ń. bùrọ̀ zan àlù àlù lẹ́yìn ọ̀nà báyìí nínú tá mi sẹ́yìn bẹ́ẹ̀ mi ò búra ni. pẹ̀lú ataban kíní ataban èyí tí wọ́n eh, ń lò yẹn ètù ètù ètù ataban. ilé ìwòran sáwọn yẹn. ok ẹ ṣe wọn máa fi rán irú iṣẹ́ wo ló máa fi rán. edo mẹ́rin e, e, lọ ẹtẹ́ mi ló náà sọ àsán tẹ́ mi ló náà sọ. lọ́dọ̀ mi sọ mi ìjọba fún ẹ̀ bí mi sọ àsán ní mi dọ̀ náà lọ ó jẹ́ mi náà ní àdúrà tó wọ́n ní mi bẹ́ẹ̀ ó mẹ́rin àgbọ̀n tó wúlẹ̀ àlè tó bá fi lọ sókè hmm. òun ni ó fi. òkè iṣẹ́ tó bá fẹ́ ràn ẹni ṣiṣẹ́ gbogbo gbogbo ló máa ràn ní àbí iṣẹ́ dáadáa. pédọ̀ àsán ìrànkan ìdóhùn sọ àbí àsán dàbí. fotun de to filẹ dẹmìnà wà sán ìrànkan ìdẹmìnà gbọ ìrànkan kẹ. pédọ̀ ó ní pé òòṣà tó wà bí báyìí wọ́n ṣe aburú pé nǹkan tó dàbí. èyí fìdí èyí ọ̀dọ̀ bí mẹ́rọ̀dín èyí fìrọ̀ ìmọ̀ yóò fìdí ètè yóò máa mọ̀ ẹ́ wẽndõ me bo wa fɩɩs mo kõ me rele yema moẽ fɩɩg kpe de me lo tɩ d wa tẽ kõ mo ra dĩ me lo wʋra kplẽ wa wọ́n ní bó ti ṣe wà yẹn pé a ní pé èèyàn sọnù tí wọ́n wá tí wọ́n á bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ibikíbi tó wà bá wà yóò mú wa. kabi yi wa zɔnna mɛ k'a wa zɔn mɛ lɔ e ma jɔrɔ sukuɛ to ye e du a hɔ do ye nya sukpɛ lɔ bato bilɛ kɔ mɛ wa de ba dɔn lɛ kɔ kɔ yan wa sɔn lɛ ni tɛgbɔn bɛ wia hɔ mɛ wa yóò sɔn sɔn lɛ o mɛ lɔ náà mi tɛ o mɛ lɔ fili o. ó ní pé pé yàn jẹ ní owó tí o o tí o fẹ́ san owó náà tí wọn wá tí wọn wá bẹ̀ lọ tí wọn wá bẹ̀ níṣẹ́ òun olúwa ẹ̀ àsanwó yẹn àsanwó yẹn. ẹni tí ó ní àpẹẹrẹ táwọn máa ń rí wọn máa fi mọ̀ pé inú yẹn ó ń dá mi mi ke fotolɔnyɔ do ke ami bɔ nɔnɔmɔdɔ ba si ye ke yɔ nu emi ba yi lɔ wo ɛto kiti ya. gidigidi do fotolɔnyɔ lɔ wo do an ka ise do mɛlɛ bɔ yɔrɔ jɛtara bɔ yɔrɔ dɔ ko. ó ní pé òòṣà yẹn òun ní ó ní olùṣọ́ pé tó bá wá sí lórí fó fó èèyàn pé ó wá ó máa ń wá sí lórí fó èèyàn pé ẹ̀ ń tọ̀hún yóò jíṣẹ́ náà fún ma pé a òòṣà yìí báyìí. ok ẹni a máa gbẹ́ mi. a máa gbẹ́ mi bí ẹ̀mí. bí ṣé ẹ bá wa béèrè pé ṣé ìlànà ìṣẹ̀ṣe áfíríkà lè ní àbí ìlànà àwọn tí ń ṣẹlẹ̀. Edo ee ehe yɔ bodu ehe tsɔ wa mɔ mitɔ lɔ wɛ ete abi eto se se amisa gbɔwue si dari. fodun ɛ mɛ ɛ mɛ amisa si dari fodun ɛ. ó ní pé kì í ṣe kò lọ sí ìlànà ṣíṣọ́ọ̀ṣì eh, ìlànà odò ọ̀ṣà ìlànà ọ̀ṣà ló wà ìlànà ọ̀ṣà ló wà. ẹsẹ̀ bí wọ́n ṣe rò. pílọ̀ ìbàdàn yémẹ̀ inú sẹ̀ fòdúmọ́lẹ̀ àbọ̀tẹ́wẹ̀ yénà nà fòdúmọ̀ sẹ̀ fòdó yénà ẹ̀yọ wá fìlẹ̀. Hmm. fìlẹ̀ wọ̀ fìlẹ̀ wọ̀ onuwewe mi lọ́sàn tó fi. ó ní gbogbo àwọn èèyàn àti máa ṣe òṣà yìí ẹkùn kan fún fún náà máa wọ wẹwẹ wẹ mi lọ́sàn. mi àwọn ọdẹ mi sàn tó ọlọmọdé mi yẹn pé pé tó sàm dì sùà wọ́n ní pé ẹ̀yìn pé wọ́n ti ṣẹ̀ṣẹ̀ kun ibi báyìí nísìnyí mm. pé wọ́n fẹ́ wọnú ọdún tuntun ní mm. sátọ̀dẹ̀ tó ń bọ̀ mm. ní ìrọ̀lẹ́.